عظيم الأمور من الرحمن نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا وبارك عباد الله فيا عباد الله اتقوا الله تعالى وكلوا لمن الذي يعرف ماله وماله من قبل الله سبحانه وتعالى ومن نفسه ومن الناس ومن الناس أي يعرف ما له وما عليه من قبل الله سبحانه وتعالى ومن نفسه ومن الناس جميعا لذلك قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال علماء التفسير في هذه الآية خاصة ألف بن أبي الصالحة عن ابن عباس رضي الله عنه قال أي أن يجاهد في سبيله حق جهاده ولا تأخذهم لومة اللائم ويقوموا بالقسط ولو على أنفسهم وآبائهم وأبنائهم وأن تؤاخذوا وأن تهابدوا على وأن تهابدوا على الإسلام بحال صحتكم وسلامتكم لتموتوا عليه فإن الكريم قد أجرى عادة بكرمه أنه من عاش على شيء مات عليه ومن مات على شيء بعث عليه فعياذ بالله من خلال ذلك عباد الله وقد حصنا سبحانه وتعالى في ذكر وأما ما يترتب عليه من عطاء والثواب من الله سبحانه وتعالى ما لا يترتب على غيره من الآمال مع أنه أيسر العبادات فإن حركة اللسان أخف حركات الجوارح وأيسرها قال العلماء لو تحرك عضو من الإنسان في اليوم وليلة بقدر حركة اللسان لشق عليه غاية غاية المشقة بل لا يمكن ذلك عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله العمل وهو على كل شيء قدير في يوم مئة مرة كانت له أجر عشر رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة فكانت له إرثا من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأت آدم بأفضل مما جاء به إلا رجل عمل أكثر منه أخرجه البخاري ومسلم عباد الله فمن فوائد الذكر أنه يكون نورا لذاكر في الدنيا وبالبرزخ وفي يوم القيامة يسعى بين يديه على الصراط قال تعالى أو من كان ميتا فأحيينا وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها ولهذا كثر النبي صلى الله عليه وسلم بدعائه عن عبد الله بن عباس رضي الله عنهما في ذكر دعاء النبي صلى الله عليه وسلم بالليل أنه كان بدعائه يقول اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي سمعي نورا وعن يميني نورا وعن يساري نورا وفوقي نورا وتحتي نورا وأمامي نورا وقلبي نورا وأذن لي نورا أخرجه مسلم ألف يا بلال أذن يرقلون على بكر قل لنا الشيطان أن يقولني به ليس يا بلبان صلواتني بل يرقلون ọba tó ṣe pé àìsètiẹ rẹ tọ wà láyé kò túmọ̀ pé kọ́ wá torí ẹ̀ kó pé kọ́ má ro jẹjẹ kọ́ wá torí ẹ̀ kọ́ pé kọ́ má rí nǹkan mú kódà kò pé torí ẹ̀ kó má lálàáfíà orúkọ rẹ̀ tóbi nírú àmójúkó eléyìí tó ṣe pé kò ní sáì ìyà jẹ ni tó bá ṣe ń wà bẹ́ẹ̀ láyé níjọ́ pé dàlẹ́ kìámà kó wá ké gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ níjọ́ pé dàlẹ́ kìámà táwa bá ma sọ pé àjọkẹ́ ayé àtàkẹ́ ọ̀run. orúkọ ọlọ́run náà ni ó kí ọlọ́run náà ni òun lábẹ́ bẹ̀rẹ̀. nínú wa yìí pé ọlọ́run ọba yìí ìwọ náà ní ọba lánàá ìwọ lónìí bó ti di lọ́la ẹnìkan ò lè yọ kúrò nípò eléyìí ẹ̀kọ́ ni fún ọtọ́ nbẹ́ mi kan léde o màkú ọkọ wà ń bẹ̀ lánàá ọwọ́ à ń bẹ̀ lónìí ní bójú làwọn ọkọ wà ń bẹ̀ o kò sọ́kàn sí ọ̀dà sí torí pé pàdé ìsinmi kó wọ́n lọ wà ń bẹ̀ lánàá tí wọ́n fi wà ń bẹ̀ lé o. ìtàn nípa fún ọ àròkò ní ní sọ fún ọ ìpè tó wá náà wọ́n ló ti kú ọbẹ̀ àwọn tó tún wà ṣùgbọ́n ọlọ́run ọba tá à ń yìí ọba tá à sọ yìí pé wà lánàá ṣe ọba lánàá òun náà nílé mi òun náà ní ọmọ àti ọlọ́run ọba lọ nígbà tó ká lóko wa náà bá wá nígbàgbọ́ eléyìí kọ̀yẹ́ ká mọ́lòkù pẹ̀pẹ́ papọ̀ máa kọ̀yẹ́ ká ta nǹkan ní papọ̀ máa kọ̀yẹ́ ká tó máa rí wípé àdọ́gbọ́sì kan tó ń bẹ́ẹ̀ náà lámàrí ọ̀rọ̀ wa fẹ́ yàtọ̀ sí ìtọ́lọ́ wọn bá wọlé dé. àwa ń yèrè ọlọ́wọ́n báyìí agbàpẹ́rẹ́ lọ́ba alágbára lórí gbogbo ohun. òjíṣẹ́ rẹ ni ẹrú rẹ sì ní ṣe pẹ̀lú kèsì ọmọ ọlọ́run bẹ́ẹ̀ náà wọ ànábì ọlọ́run ṣáájú ọlọ́run ọba yóò fi máa ọlọ́run ọba yìí kò lẹ́nu lè máa tàbí ti sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí lọ́mọ ẹ̀ òun wọ ọba yìí gbogbo àwọn tí a máa pè ní òjíṣẹ́ wọ̀nyí ẹrú ẹ̀ ni wọ́n ṣe kò sí ọmọ nínú gbogbo wọn pẹ̀lú ọlọ́run ọba yóò ìka ìgbé ọlọ́run fún wa bá anabi àtúkọ anabi ọlọ́run gbà àti àtúkọ àtàbí dáadáa tẹ̀lé ìlànà anabi náà tóbi jẹ́ gbọdọ̀ àti ìyáàmù ẹ̀yà ló ti ọlọ́run ẹjẹ́ àlọ́ páyà ọlọ́run káàtì jẹ́ ẹrú tí ó ti pa ti tẹ́lẹ̀ bọ́lọ́run káàtì jẹ́ ẹrú tí ó máa tọ́ kàn án kájẹ́ ẹrú tí ó máa tọ́ yẹ ká kájẹ́ ẹrú tí ó máa ṣe òní ọ̀yẹ́ kí n kó èyí ó ní èwo ni ọ̀yẹ́ kó bàbàrà nínú ẹ̀mí mi tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá mi lénìí etí ó kàn wọ́n ó bàbàrà lẹ́mí wọn ju itọ́ kàn wọ́n lọ etí ó ṣe wọ́n láǹfààní ọ̀pọ̀lọpọ̀ pé ìdúlẹ̀ etí ò kan láyé bíbẹ̀ lé jọ́gbọ̀dà lè fìyà mọ̀ pẹ̀lú lẹ́lòmí ọmọ bàbàrà rẹ̀ káàkiri lẹ́lòmí ọmọ alẹ́ káàkiri kọ́dà tẹ́lẹ̀mí ọ̀sán tún ẹ̀rí nígbà bí ìjẹta oní ọ̀kadà kan ó ń mú ọ̀kadà lọ ó gbé ẹnìkan epo wá tán ìgbàdé pọ́ọ̀tà ń bí ọ̀kadà ó mọ́tò kan wá bá ó ní ẹ̀ ó ní na náà kọ́ ọmọ òlẹ́bí ó lẹ́ẹ̀mọ̀ gbogbo pa. èyí tí obìnrin kò sínú ọ̀kadà tí ó kù ìdí tẹ́tẹ́ ni ó kù lọ jọ̀mọ́ abẹ́rìkà ìdí kíni o ìdí tẹ́tẹ́ ni ó kù lọ èrò tiẹ̀ ni wípé eléyìí ni tí ọjà èrè jẹ bóun àbí eléyìí ní ibi ọ̀nà ọ̀nà àwùjọ tó náà ti lè rí ọ̀la kálá ṣe tọ́lọ̀ ọ̀rọ̀ àlejò ọlá ní ọ̀dà tó ń lọ bẹ́ pàtàkì lẹ́mìí kálukú ni kó kálukú wa lọ́lẹ̀ máa ń tọ́jú ẹ̀tọ́ òun ó sì máa tọ́ yẹ kó wọn jìnà sí. nítorí ẹgbẹ́ lọ́wọ́ bá lè sọ lálẹ́tọ̀ọ́ gbà lọ́wọ́ òun. ìtò nǹkan nínú ẹ̀tọ́ tó fẹ́ fún rẹ̀. bákan náà ẹ̀tọ́ tó yẹ kó fún gbogbo àwọn ọmọ ènìyàn yòókù náà pátápátá jàmá. jàmá kó kálukú páyà ọlọ́run o. òkùnkùn oníkùnkùn nínú ọmọ màánú o àwọn kan bẹ láyé lẹ́nìí agbára ni wọ́n fi ń lo ìjọba ayé wọn kí wọ́n sáré pálágbára làwọn náà agbára wọn náà wọ́n fi halẹ̀ máwọn èèyàn agbára wọn náà wọ́n fi dẹ́rù àwọn èèyàn lórí ẹ̀tọ́ àwọn èèyàn wọ́n sì máa dẹ́rù àwọn lórí ẹ̀wọ́n tó máa gba ìtọ́jẹ́tọ́ àwọn ẹlẹ́tọ̀ lọ́wọ́ wọn ti pa bọ́ọ̀ bá gbà láyé òde gbà lọ́wọ́ <laughs> bọ́ ọ bá gbà láyé sẹ́ni tọ̀hún lórí kó wọn lágbára fún ọ màá yí kọ́lọ́ wọn bá rẹ̀ òkúta láì gbà tó jẹ́ èyí tí wọn tó wọ́n mọ ẹkún lórí lọ́wọ́ rẹ̀ tó wa ń kọ́ wa wọ́n ti rú wà bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ màá yí pé ní tí níbo ni ó sì já sí ìwọ́dí ìwọ́dí ń lò ó pé báyà kó ti gbádùn lójú ogún ọ̀yọ́ mà yí pé àti bọ̀tán ẹ̀ ẹsẹ̀ mẹ́fà náà ni ó kọ̀ọ̀kan rẹ̀ o tọ́lọ́ mi sọ fún wa o ọlọ́run ní ká páyà òun ọlọ́run bó ti yẹ ká páyà òun ọlọ́run ikú ọ̀gbọ́dọ̀ wá débẹ̀ nìkan àyàfi ká rí i pé àjùpájù tẹ́lẹ̀ bọ́lọ̀ àwọn àbá onítẹ̀síìr nípa ọ̀rọ̀ ọlọ́run fún sàlàyé ti fi àyà yìí sọgbà jùlọ àbá wa áàdì fún àbí tọ́lá tó ń jẹ́ kanú ọmọ kí àbá wa abdullahi fún abbas àbá abdullahi fún abbas tó ń jọmọ tó wà nẹ́bí sọmọ ọmọ wa àlè wọ́sílà. wọ́n ní ìtumọ̀ àyà yìí tẹ́gẹ́ bàbá abdullahi fún abbas náà ti sàlàyé ẹ̀. wọ́n ní sọ́lọ́ ń sọ ní kókàlùkù wa ká gbìyànjú ọ̀nà ọlọ́run kó tiẹ̀ ká máa gbìyànjú. gbogbo ìgbìyànjú wa tá a ń ṣe àwọn èèyàn kú lórí ni àwọn èèyàn yìn lórí kò ní ìtawà bá ń ṣe yẹn kù lókùn bàtọ́ wa jẹ́ pé ní là ń ṣe. àwọn èèyàn kú wa lórí ẹ̀ kò ní bá kò ní jẹ́ jẹ́ pé torí ẹ̀yìn àwọn èèyàn ló fi ṣe pèpè táyà ti yìn mí ìwé kùtèmí náà wà lè ti rárá ọ máa ṣe nítorí pé ọlọ́run ló ní kúkú ṣe. bákan náà wọ́n tẹ̀síwájú náà láyé wọ́n ní tọ́lọ́run tó ń sọ fún wa náà yìí pé kálukú wa ká dúró déédéé ká máa ṣe dọ́gbadọ́gba lórí ẹ̀tọ́ tó bá jẹ́ tiwa. kájọ́ ọmọ lórí tiwa ká má jẹ tẹlómi má tiwa bọ́lá ètò ìdájọ́ ti bẹ́ẹ̀ wáyé bá a bẹ́ẹ̀ pín nǹkan báwọn èèyàn ká jọ jẹ́ sí wípé ọ̀há tàwọn otu ti ti di nọ́mà lójú àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ti ń nọ́mà o lójú àwọn èèyàn di nọ́mà àwọn wa sọ bóòlù ẹ̀ tó fẹ́ kó sẹ́yìn náà mọ̀ pábùrù

lórí àwọn tó jẹ́ bíi wa kọ́là lórí àwọn ọmọ wa pẹ̀lú. bákan náà a máa wá mójútó ẹ̀tọ́ náà bó ti yẹ ká mójútó nígbà tá a lálàáfíà ni kótó nígbà tá a lè lálàáfíà mọ́ a máa ṣe iṣẹ́ wọ̀nyí bọ́lá ti pa wá láṣẹ títí tí kò ká wa mẹ́bẹ̀ torí bọ́lá ọba àlejò ó jẹ́ oyé wa lórí ikọ́ mi èèyàn lórí tọ́ba kú sí òun náà wọ́n pèsè lé lórí o ṣùgbọ́n kò wọ́n mọ̀ ọ̀yàn wá lè kú lórí kankan tí ó jẹ́ dáadáa fún un àbí nǹkan mí náà tó ti já fún bọ́ọ̀mù ẹlòmíì náà ni bí kò gẹ́tù pé ti bá ti tẹ́lẹ̀ ọ̀nà ni ó kú lé lórí jàmá èwo ni wọ́n ń ṣe tọ́mọ ọ̀la tóbi gẹ́tù pé ti kú bá dé tọ́ba ká ọmọ lórí ẹ̀ àwọn èèyàn ọmọ ọmọ ìka àá ọ̀wá ní jẹ́ pé wà jẹ́ àlẹ́nu báwọn èèyàn pé á ah, ẹ̀ máa wọ ọkùnrin yìí ọkùnrin tí wọ́n á kírun dáadáa yìí kó ló wá ní fún gbàtí ọ̀rọ̀ lè kú ilé ẹ̀kọ́ jí ẹ̀kọ́ ló kú ní kò ní rí bẹ́ẹ̀ ẹjọ́ kù sí di ẹ̀kọ́ náà ẹ̀ ti bá ikú wọn ti sọ sọ kọ̀ọ̀kọ́ náà ni ìdí ẹ̀kọ́ náà ló kù sí ẹni tó ti kù sí di ọtí mímu náà wọ́n ti wí fún wíwíwí náà kọ̀ọ̀kọ́ náà ni ẹni tó ti kù sí di ìsìn náà wọ́n ti sọ sọ kọ̀ọ̀kọ́ náà ni ẹni tẹ́ wàá bá náà tó tó kù sí ibi pé ṣe lọ́wọ́ lọ́wọ́ ẹni pé ṣe lọ́wọ́ wọn lágbóró wà pàtàkì lẹ́nu ẹ̀ náà lóbi jẹ́ sí pé olùwọ́ náà wo mọ́tò ń ṣe ìwọ́ tó ń ìwọ́ tó kì í kírun tí wọ́n ń sàdúrà ẹ̀kọ́ náà jẹ́ kó wọ́n kásẹ̀ ẹni máa lọ́wọ́ tí wọ́n náà wá ń sàmì ìwọ́ náà mọ sẹ́kọ̀ wà lọ́wọ́ rẹ̀ kò ní di ọ̀sà mí ẹ̀ èyí náà ẹ̀kọ́ ọkọ̀ ṣe é fún àdúrà ní ìṣẹ́kọ́ náà jẹ́ sẹ́yìn lọ́rọ̀ lọ́rùn kò lè máa ṣe títẹ̀ ẹ̀rẹ́ bá ti rọ̀ ọlọ́run tó gbá nínú ẹ̀jẹ̀ náà yọ̀ọ́ kàwé. torí ìdí eléyìí ọlọ́ọ̀lá àgbọ̀dọ̀ ká yé lẹ̀ ikú má àbí kọ́ tó jù tẹ́lẹ̀ bọ́lọ̀. ìtumọ̀ rẹ̀ náà wá ní wípé wọ́n náà ti tẹ pẹlẹ rẹ̀ wọ́n náà ti jù tẹ́lẹ̀ bọ́lọ̀ tẹ́lẹ̀ ìyẹn náà ni ó wà á lè jẹ́ kí wọ́n ká ibi ìtumọ̀ rẹ̀ ni pé bí wọn náà ti ń gbọ́ yìí gbogbo ìjọba tí ọba ti dá àwọn ọdún ti sílẹ̀ láti fi lọ. wọ́n wá tẹ pẹlẹ mẹ́yìn tó dáa wọ́n máa wù ìtọ́lọ̀ fẹ́ kó wù ní wà ìyẹn nígbà tí wọ́n bá dé yóò lè ta ọmọ orí ilé ìtọ́lọ̀ fẹ́ kó pa ọmọ. ẹ̀yẹ rúṣin ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá gbogbo ìgbà ló máa ń sí wa létí ló ń ti wá létí kòkòrò ká máa rántí òun ọlọ́run bá àdékọ́ lágbogbo ìgbà pàápàá jùlọ látara àwọn nǹkan tó rọ̀ máa yìí láti ọlọ́run ọba yìí nínú àwọn ẹ̀bùn nínú àwọn ẹ̀san ńláńlá tọ́nà ọba àdékọ́ láti fi kalẹ̀ tó ṣe pé àwọn ẹ̀san wọ̀nyí àwọn ẹ̀bùn wọ̀nyí kò sí nínú àwọn afẹ́mi tí ẹ lè tó tòun tí wọ́n jẹ́ pé ìrántí ọlọ́run iṣẹ́ kan ní tó rọrùn láti ṣe nínú gbogbo àwọn tẹ́jọ́ tẹ̀ ẹ̀rí ìrántí ọlọ́run iṣẹ́ kan ni tó rọrùn tí ọ̀nà ẹni lówó tí ọ̀nà ẹni lówó kódà kọ̀ọ̀nà ẹni lóògùn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. èwo la kọ́lé ẹ̀ka wẹ́rẹ́ àwọn kẹ́lìmọ̀ tó ha dà lọ́wọ́ alhamdulillah wàlá ilà ilà mọ́ ọ̀rọ̀ ẹ̀dá kù òkú wọn lọ́la ní ìṣẹ́jú mẹ́rin la fi wí bẹ́ẹ̀ náà sì ní àwọn ọ̀nà àti ọlọ́run mí wọ́n ní iṣẹ́ tí a ń ṣe kan ni tó rọrùn báwọn láti ṣe púpọ̀ tó ṣe wípé á rí pé iṣẹ́ òun máa fẹ́ sòrò ṣe díẹ̀ kọ́dà yìí máa mú ìnira lọ́wọ́ yìí máa mú kẹ́nẹ́ yìí máa gba òkú lára gbà. bóòlù ti mú ìfún anikẹ́ni kan sáré rìn lọ kó tó wá kọ́kọ́ rẹ̀ wù àbí tó wá sáré àwọn ni tí nà ní wàhálà ṣùgbọ́n ẹ̀wò bàtà àti sọ̀rọ̀ látẹ̀ kánṣe ẹ̀wọ̀ ọ̀rọ̀ tí ń jáde ṣẹbi sí pa àtìgbẹ́ kí àwọn èèyàn náà tún níbẹ̀ lójú kó lè tó lójú kó tó ṣùgbọ́n wà ní pẹ̀sẹ̀ yóò fi lẹ́lẹ́nu yóò tún pé olùkọ́nà tá a fún bá bọ̀ ọ̀pọ̀ ju àwa tá a sọ gan lọ. látara bẹ́ẹ̀ ló wá fà á tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ wọ́n ní tó bá lọ jẹ́ sí wípé ahádẹ́rì wọn òun náà bá ń lọ lè ṣerú wàhálà lójúmọ́ àbí lóru àbí kàtà ń pẹ́ àwọn oríkèéríkèé yòókù wọ́n ń ṣe irú wàhálà tó ṣe yí pé ahọ́n ń ṣe lójúmọ́ ẹ̀rí iṣẹ́ tá ahọ́n ń ṣe lójúmọ́ bó ti jẹ́ pé kò ní ìlànà iṣẹ́ ti ń ṣe lójúmọ́ táwọn oríkèéríkè ara wa bá ṣe é á rí i pé yóò ní àwọn oríkèéríkè ara ara yòókù náà yóò ní la o yóò ní àwọn oríkèéríkè ara yòókù náà la kódà kò sí ẹ̀rọ ọ̀rùn ga fún àwọn oríkèéríkè ara yòókù fún ó ṣe iṣẹ́ táwọn ń ṣe lójúmọ́ kò rọrùn fún oríkèéríkè ara yòókù kó ṣe iṣẹ́ tá a ń ṣe lójúmọ́ tó tí yóò ṣe ní làwọn náà. lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí wọn náà zòdì wọn yí ọ̀rọ̀ tó ti sọ kó a pé yí ọ̀rọ̀ tó ti sọ lẹ́nu gbàtílẹ̀ mọ́ lónìí nì. wọn náà olè má lè tó nǹka ẹ̀ olè má lè tó nǹka ẹ̀ ṣùgbọ́n lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí lẹ́nu nísìnyí olè sọ bí tó bẹ tẹ̀rín lọ olè sọ yẹ gbogbo tó ti gbé lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí ṣùgbọ́n kò rọrùn fún ọ láti ṣe iye òǹkà gbólóhùn kẹ́límà kọ̀ọ̀kan tó ti jáde lẹ́nu rẹ̀ jáde lẹ́nu rẹ̀ lẹ́nu gbàtílẹ̀ mẹ́yìn látara bẹ́ẹ̀ àbá wà fún ìrẹ́lẹ́gbà ní sèkàn látọ̀rọ̀ àlẹ́ bí sallallahu alaihi wasallam kábílẹ̀ mà bí ládàá ti ń fẹ́ bí ká ká máa fi orí ara wa tẹ̀rẹ́ sí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà ànábìíní gbogbo ẹ̀ kò sí ọba àfẹ́ àbí ọlọ́run ọ̀kan ló sọ́jú kò sọ́rọ̀ fún pẹ̀lú ẹ̀ tí ẹ ní gbogbo ti ń jẹ́ ọ láti tí ẹ ní ẹ̀yìn ń ṣe pẹ̀lú òun sì lọ́lágbára lórí gbogbo nǹkan pátá. arábìnrin tó bá sọ sẹ́nìmọ̀ yìí nípa ọgọ́rùn-ún lójúmọ́ ládàbọ̀ wà fún ṣe déédéé ẹni tó bọ́ fún ẹrú lọ́rùn yàn mẹ́wàá. kódà lẹ́yìn ìgbà wọn bá ṣèyẹ tó ṣe déédéé yẹn tán nǹkan a fún lọ́kọ̀ tó ní ti wọ́n kọ́ ládàá ọgọ́rùn-ún ìṣẹ́lẹ̀ fún dáadáa ọgọ́rùn-ún ọkọ̀ fún. kódà lẹ́bi tó sọ fún wa pé wọ́n tún pa àṣìṣe ọgọ́rùn-ún ó tún parẹ́ fún. tó wá ní ìyẹn tó fún ó tọ̀ lọ́jọ́ ọjọ́ ni àtòrújọ́ ni èyí tó sọ nú ọ̀rọ̀ yẹn yóò máa jẹ́ odi ìsọ́kù jẹ̀mọ́ táàní bá sọ eléyìí fún wa ẹ̀wò táyà máa sọ lórí ara òfin wa ní wàhálà wọn náà wàá wòye wípé ọkọ̀ tó pa ègèdè tó pa lórí wípé ọ̀ wá ìsọ́ ọ̀bẹ kí aburú kan ó ti ọ́ wòye èdè tó pa wòye àwọn èsù tó tún pè wọ́n lòdì sí ayé rẹ pẹ̀lú pé ọwọ́ asáájú ọlọ́run ẹ wo àwọn àǹfààní tó pọ̀ tá a lẹ́yìn sọ́kọ̀ lọ́wọ́ àlè wọ́sẹ́lá tó tọ́ka sí mọ́ wa. ànábi wa sọ fún wa pé ẹnìkan wa lè ṣe nǹkan mí ju eléyìí tá yìí lọ àyàfi ẹnìkan tó ṣe yí pé òun náà bá tún ṣe irú ìrántí ọlọ́run yìí tó pọ̀ ju sẹ́ni yẹn lọ ẹni kọ́ bọ́ọ̀lù láti fi dàpọ̀ ẹ̀tọ́ bá tún ṣe bọ́ọ̀lù méjì irú ẹni bẹ́ẹ̀ ló ti ṣe ìtọ́sọ̀rọ̀ nínú ìwò tó pọ̀ ju tó ń lọ ọ̀rọ̀ tá a sọ ẹgbẹ́ mi sọ ìbò kọ́ láti sọ ìbò pè jàmbá nínú àǹfààní tó tún wà fún kéèyàn máa rántí ọlọ́run òun ni pé ìrántí ọlọ́run yóò jẹ́ òkùnfà ìmọ́lẹ̀ eléyìí tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó máa tàn sí ni nínú ẹ̀mí ẹni nílé ayé tọ̀ kódà tá a bá tó wá kú láyé kótó dídọ́ gbéra lè fi àmà à ń pè nìkan ní àfonúfojì ayé tá a máa ń pè ní àyàtọ̀ bàtàkìyà ibi tó pọ̀lọpọ̀ ẹ̀mí máa wà náà ní tí ó fi dídọ́ gbéra lè fi àmà ṣùgbọ́n ẹ̀mí tó bá jẹ́ ẹ̀mí tó ṣe dáadáa.

ìmọ̀lẹ̀ ọgbà níwájú ó tàn lẹ́yìn tí kẹ́tí pé nígbà tó wá fẹ́ kọjá lókè àbúrọ́tì ìmọ̀lẹ̀ yìí náà jẹ́ òun àìwájú ẹ̀ tí ọ̀rọ̀ mi rí náà jàmá kí ni wọ́n pèsè kalẹ̀ tí ó jẹ́ náà sọ pẹ̀lú òkè àbúrọ́tì tó kálukú wa náà sì ti máa gbọ́ lẹ́nu àwọn àbá rí wọn á ní wọn á lọ orí lọ ó sì mú ju abẹ́fẹ́lẹ́ lọ ó tún wá ń ẹ wá àwọn àròyìn ibi tó gbà kọjá nǹkan àwọn ọ̀sẹ̀rì ju orí lọ ó tún mú ju léèdì lọ ìdí tó ń yọ̀ ju ìlà lọ ó ká lè gbóògbà rẹ̀ jàmá kí lè mi parí ìdíkà tó ti ọ̀rọ̀ rẹ̀ sẹ́mi pé tí wọ́n bá fẹ́ ṣe eré èké kan èyí á ni wọ́n lè já lọ lè wọ́n á ní wọ́n ń ṣe tírénì wọ́n ṣe ìgbáradì fún eré ìgè tí i ṣe jama kò sí ìgbáradì kankan tí wọ́n lè ṣe kalẹ̀ lọ ìrántí n'i tí wọ́n fi ìgbáradì kalẹ̀ pé bí wọ́n bá lọ kó tún ju orí lọ kó tún kú ju pléènì lọ bí ti sọ kó tún ju ilá lọ bí ti sọ àwọn lè fi ìgbáradì tí fi tí máa bẹ nínú ẹ̀mí rẹ gbogbo gbà nínú ẹ̀ ní ìrántí ọlọ́run eléyìí tí máa jáde lórí ahọ́n rẹ gbogbo gbà bí nǹkan bá bá ẹlòmíì wọn náà ti lọ́kọ̀ kọ́ wí bí nǹkan bá bá ẹlòmíì oró ẹlòmíì ọ̀pàdé ẹ̀rí bí nǹkan bá bá ẹlòmíì agbáko ẹlòmíì ọ̀pàdé ṣùgbọ́n tí nǹkan bá bá mùsùlùmí tó yẹ mùsùlùmí sùhánà mímọ́ àlẹ́ ọlọ́run ó ti ní àwọn akẹ́kọ̀ọ́ kan tá àwọn akẹ́kọ̀ọ́ kan láyé láyé lọ́wọ́ ẹ̀rí gbogbo àwọn àti ọ̀la àwòlà wàlà kú wọ́tà ilé àbílà eléyìí wọn ìpè kí ni òun ti ọlọ́run gbogbo gbà bí kúbá wa dé ń pa òun náà pẹ̀lú bí nǹkan ọ̀sẹ̀ lé tó ti kúbá dé tolukọ̀ jẹ́ tí wọn aláṣẹ ọlọ́run tẹ́lẹ̀ títí ọ̀tá wọn lẹ́nu náà nù ṣùgbọ́n tí ọ̀jẹ́ ń tẹ́lẹ̀ tí ọlọ́run tẹ́lẹ̀ gbòòní ọkà àmọ́jẹ̀má eléyìí wọn jẹ́ kan ẹ̀rẹ́ ní tójú òkúta yìí àwọn ọlọ́wọ́n bá wá sí fi ìmọ́lẹ̀ sínú ìgbésí ayé ń O le lè pé bátírì lọ ìmọ́lẹ̀ yóò máa wà pẹ̀lú ẹ̀ láàrin àwọn èèyàn ọlọ́ọ̀ni sáwọ́ bẹ́ẹ̀ fi wéra wọn ni pẹ̀lú ẹsẹ̀ pẹ̀lú òkùnkùn biribiri lòún rìn tí ò sẹ́ńtò lè mú jáde lókùnkùn náà jàmá àwọn àfiwé kí wọn náà fi mọ̀ pé ìwọ ló ṣe sẹ́nu òkùnkùn ni wọn náà fẹ́ wà dàbí nù mọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam látara kábílẹ̀ mọ̀ bá anabi ṣe gbàgbọ́ yé ọ̀rọ̀ lọ́hùn sí látara kálímà bí ànábì bọ́rọ̀ tẹ́mi tiẹ̀ ti máa ń bù bá sọ lórí pé tọ́rọ̀ bá ti pa á láṣẹ lórí kẹ̀kẹ́ kíákíá ànábì àmọ́ wa pọ̀ láti wá ṣe gẹ́gẹ́ bàbá Abdullahi bin Abbas ni wọ́n ti gbà wá wọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ànábì tá ànábì máa ń ṣe ànábì a máa ń ṣe nínú àdúrà rẹ̀ pé ìrẹ́ ọlọ́run jẹ́ màálẹ̀ ọwọ́ àánú ọkàn mi ìrìnà mi jẹ́ màálẹ̀ ọwọ́ àńbẹ́ ìrìnà mi jẹ́ kí màálẹ̀ ọmọ wà bẹ́ẹ̀ gbogbo gbà kọ́dà ìgbọ́rọ̀ mi etí mi jẹ́ màálẹ̀ ọwọ́ àńbẹ́ lọ́tún mi lálàáfíà mi lókè mi nílẹ̀ mi níwájú mi lẹ́yìn mi ọlọ́run jẹ́ kí màálẹ̀ ó tóbi kí màálẹ̀ ńláńlá kọ́ wá pẹ̀lú mi gbogbo gbà jẹ̀mọ́ ilé ìlànà àti àdébí máa ṣe kábílẹ̀ máa fa ní tí bẹ́ẹ̀ bìyànjú ti ọlọ́run sábà wá ní ìmọ̀lẹ́ wà fún yàn ó ká kú kákíyèsí ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo òpèsè ayé rẹ ọ̀nà àbáyọ ọmọ wà fún ọ nínú ìtumọ̀ rẹ̀ nìyẹn o torí pé ìmọ̀lẹ̀ òun ló ti kọ́ ọmọ ìwọ ló ń ṣe ìpèsè ayé rẹ tọ́rọ̀ ló fi já sí kẹ́ni tọ́rọ̀ ló fi já sí ọ̀pẹ tọ́rọ̀ ló fi lójú sábà ní òkùnkùn bẹ́ẹ̀ ní ìpèsè ayé yàn ìtumọ̀ ọ̀nà gbogbo ẹ lọ kò rójú ọ̀nà gbà bí wọ́n bá ti ń sọ báyìí ojú ọ̀nà lọ́mọ gbà bí wọ́n bá ti ń nawọ́ lé báyìí yọ ọ̀rẹ́ ọmọ tó ni bí wọ́n bá ti ń lu yọ ọmọ yọ ni torí pé kíni torí pé ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ nù bìtì ayé اللهم نور قلوبنا بالإيمان في الدنيا ونور رحمة بعد الموت في الجنة يا أرحم الراحمين أنه يوجب الصلاة يوجب صلاة الله تعالى وملائكته على ذاكر قال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبئوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور فكان بالمؤمنين رحيما فقد علق سبحانه وتعالى رامته بالإيمان فالذكر هو الإيمان ومن هنا فصل أخوانه الأذكار الصباحية والمسائية وسلك مسلك ذكر الخاص بعد العام أي ذكرا كثيرا ومن صلى الله عليه وملائكته فقد أفلأ كل الفلاح وباز كل الفوز أنه جلاب وأنه أيضا ومن الفوائد للذكر أنه جلاب للنعم ودعم للنقم قال تعالى إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل قوان كفور قال العلماء أي دفاعه دفاعه أي دفاعه تبارك وتعالى عنهم هو بحسب قوة إيمانهم وكمال ومادة الإيمان قوته ذكر الله تعالى فمن كان إيمانه أكمل وذكر وذكره لله أكثر كان نصيبه من الدفاع كان نصيبه من الدفاع الله سبحانه وتعالى أن آدم وعزه منه أوفر ومن فوائد ذكر أنه أمان من النفاق قال أهل الصحابة رضوان الله عليهم وهو قائد من من أكثر ذكر الله برأ من النفاق من أكثر ذكر الله برأ من النفاق وقال غيره أنه لعله لأجل هذا ختم الله تبارك وتعالى سورة المنافقين بقوله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون فالله سبحانه وتعالى أثرنا بها من هذه الآية في هذه الآية من فتن المنافقين الذين غفلوا عن ذكر الله فوقعوا في النفاق فمن علامات النفاق قلة ذكر الله تعالى ومما قال ومما قال العلماء أنه ما ذكر الله على صعب إلا هان ولا على أسير إلا يسر ولا مشقة إلا خفت ولا فتنة إلا زالت ولا قربة إلا انفرجت فذكر الله والفرج بعد الشدة واليسر بعد العسر والفرح بعد الغم اللهم إياك نسأل وبأسمائك وصفاتك نتوسل أن تجعلنا من عبادك الذاكرين ọpẹ́ ni fún Ọlọ́run Ọlọ́run ọba o ọba tó ṣèyàn láti Ọlọ́run ní tí ọmọ wúlò tí ọmọ jẹ àǹfààní gbogbo olùgbọ́ Ọlọ́run ọba gbọ́ ọwọ apá wa láti rẹ bákan náà ó ti tún pa wá láti rẹ pé káwa náà ká máa rántí ọlọ́run gbogbo gbà níbi kéèyàn wá bẹ̀rẹ̀ rántí ọlọ́run múlẹ̀ àánú àtùkù lọ́wọ́ àbẹ̀ kọ́lọ̀ fún sà là wà bẹ̀. ìfẹ́ ìkẹ́kọ̀ọ́ máa bá ẹni tó jẹ́ olùrántí ọlọ́run ẹgbẹ́ fóun kan lè rántí ọlọ́run sọ̀ka lè fún ọlọ́run àti wa Muhammad tó wá tẹ̀lé lànà nẹ́bí náà. ẹ̀yẹ́ ń tẹ̀ ọlọ́run nínú àǹfààní tuntun pẹ́pẹ́ kéèyàn máa rántí ọlọ́run ìrántí ọlọ́run ọba ní gbogbo gbà yóò jẹ́ okùnfà pé kọ́nà ọba àlejò ọlá gan-an fún rẹ̀ yóò tún máa ṣàdúrà fún yàn kódà àdúrà rẹ̀ nìkan kọ́ yóò tún ní ká àbàlá yìí káàdó fún wọn sàdúrà fún yàn abẹ́rẹ́ kan nígbà tó náà bá wá ti ń tọrọ ìtọ́nà ti ń ṣe kẹ́sìkẹ́ fún yàn tá àmàláyíká náà tó ń tọrọ ìkẹ́sìkẹ́ fún yàn sẹ́ni kó ń kú oríire nìyẹn ìyẹn lè tọ́lọ̀ ọba àdìsọ́lá tó fún aláàlú kọ̀ọ̀rán máa rántí ọlọ́run ọba kó lè ba àwọn ẹjáde kó ní òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ni òun torí kó wọn lọ́wọ́ báyìí òun jẹ́ aláàánú gbogbo ẹni tó bá jẹ́ olùgbòǹgbò lòdùn. àbá tọ́ka sí mọ́ ayà yìí pé ọlọ́wọ́ bá lè fi ọlá ó so àánú rẹ̀ papọ̀ mẹ́yìn gbàgbọ́ ẹ wá rí ìrántí ọlọ́run òun gan ni gbàgbọ́ tọ́nà tọ́ka bí o àti àlàkàrù sọ̀bàyíyà wà lùmọ̀tàyíyà àwọn àkàrù tí yẹn máa ń ṣe láàárọ̀ àti àwọn ṣe rọ̀lẹ́ ẹ̀rí kọ́lọ̀ ọba àdìsọ látàlẹ̀ lábẹ́lẹ̀ mi ti máa rántí òun ọlọ́run nídàájí àti nírọ̀lẹ́ ǹjẹ́ ìwọ náà tó tiẹ̀ máa ń sọ̀bàyíyà mọ̀tàyíyà gbogbo wọ́n ti jẹ́ kéde ìrọ̀jà sílọ̀rùn fún wa wọ́n tó lè ka ké wọ́n ti bọ́ ṣe é níwèé wọ́n tó lè ka Yorùbá wọ́n ṣe é lóyìnbó wọ́n tó sì lè ka òyìnbó wọ́n ṣe é lédè Yorùbá tó ẹ pé wọ́n náà bá jí làárọ̀ èyí tó fi jẹ́sí pé ọkọ̀ kan náà máa pa èyí tó fi pé àyájọ́ kan náà máa pè èyí tó fi jẹ́ pé gèdè kan náà máa pè tí wọn náà mọ wá nínú gbèsè ayé rẹ lẹ́yìn ìgbà tó bá ti tẹ̀lé sí ọlọ́run ọba tán tó ka orúkọ àwọn ọkọ àwọn orúkọ ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ka àwọn ilé gbogbo tó wá padà bá ọ níjọ́ náà kò sí irú tó lé ṣe tí nǹkan wò ní sí ọ kò sí irú nǹkan tó lé ṣe tí nǹkan wò ní sí ọ tó bá yẹ pé àtàrà sọ̀bà yìí àlejò lójúmọ́ nǹkan ká tó wá ṣẹlẹ̀ sí ọ kò wá dùn mọ́ kò sí irú tó lé ṣe níjọ́ náà láyé tí nǹkan wò ní ṣẹlẹ̀ sí o lè ọ lọ́dà tí ò ní sẹ́kẹ́ni lọ́dà tí ò tún ní mọ ọ̀fẹ́ ọlọ́run ṣùgbọ́n tó bá lọ jẹ́ sí wípé àwọn ọ̀hún yẹn lọ bá pè jọ náà tí nǹkan wọn bá tún padà bá ọ àgbákò tún ti méjì fún ọ nìyẹn o ti kọ́kọ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run nítorí wọn padà tó bá ọ ní wípé ìrònú pé báyà wọn kan ló tún ṣe ọ yìí wọn tó padà wá bọ èyí tó tún mọ wá náà nìyẹn àgbákò wa ti túbọ̀ nù gbèsè ayé rẹ̀ ìgbọ́ta bá tún ní òun ni àwọn ọba àlefẹ lásán yàrá fún wa wípé àdúrà àárọ̀ àtàrù sọba yíyà bákan náà nírọ̀lẹ́ kéèyàn tó máa ṣe eléyìí gbogbo àwọn nǹkan tí mùsùlùmí máa fi gbé ara rẹ̀ ró òun lélẹyìí o Ọlọ́run wa ń sọ fún wa níbí bẹ́ẹ̀ ìsìnká máa rántí wọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àbá wa ti pé wáyé pé Ọlọ́run ọba àlefẹ ọlá ó so ti ń jẹ ìgbàgbọ́ àánú rẹ̀ ó so mọ́ gbàgbọ́ àwọn àdìpẹ́ ti jẹ́ léyìí tó ṣe kọ́lá ọba àlejò ọlá ó gbé ọ̀rọ̀ náà gba wípé kọ́kọ́kọ́ dá kọ̀ọ̀kan lọ́tọ̀ kó tó wá sọ lódìdí. a rí pé àdúrà àárọ̀ tá a tọ́ àti ìrọ̀lẹ́ yìí òun náà jẹ́ kanú abala ìrántí ọlọ́run tá a máa ń ṣe gbogbo ìgbà ni. látara bẹ́ẹ̀ ó wá ní gbogbo ẹni tí bá ti rántí òun ọlọ́run ní gbogbo ìgbà òun ọlọ́run ọ̀bọ máa ṣe ìkẹ́ òun òun máa ṣe lórí òǹtọ̀ òun máa ṣe àdúrà fún tọ̀ òun lọ́wọ́ ń ṣàdúrà fún yẹn yóò máa ṣe kẹ́sìkẹ́ rẹ̀ fún náà nítorí pé ta ló fẹ́ bẹ́ẹ̀ tìrìtàbára tó ẹ bá bẹ yẹn ni ìtumọ̀ ẹ̀ kọ́lọ́ wọn máa ṣe ìkẹ́ ìkẹ́ rẹ̀ fún yàn àmàláìka rẹ̀ fún wa sọ̀rọ̀ ìkẹ́ yìí lọ́dọ̀ ọlọ́run fún yàn látara kẹ́ni torípé yẹn jẹ́ ìṣẹ́ra ti ọlọ́run gbogbo ẹ̀ńtọ́ lọ́ba wa ń ṣe ìkẹ́ ìkẹ́ rẹ̀ lé lórí tá àmàláìka ń tọrọ àdúrà fún ó tọ̀ ń ti ó ti jèrè nìyẹn léyìí tó yẹ kó tóbi nú èrè jẹ àti tó tóbi nú ọ̀la jàmbá nínú àǹfààní tó kéèyàn máa rántí ọlọ́run ọjọ́ òkùnfà tí máa fa ìdẹ̀ra wọn ní gbèsè ayé yẹn ni títí máa dáàbò bò ni níbi àwọn ìdíyàjẹ turukọ́nà ọba àdìkọ́lá náà lọ́kọ́ náà lọ́kọ́rá ni èkó wọn náà ló máa dáàbò bò yàn òun ló máa dáàbò bò níbi aburú òun ọba yìí sì ni òun ò níbẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ oníjàmbá tó tún jálá ìmúre àwọn tẹ̀síìr nínú àlàyé ayé yìí náà wọ́n ti gbígbàgbọ́ yẹn bá ṣe le tó tàbá wò nínú tí ń jẹ́ ìgbàgbọ́ àbí tí wọ́n jẹ́ kígbàgbọ́ lágbára òun náà ní kí ẹ̀rọ ọlọ́run yóò dúró déédéé gbogbo ẹtí gbàgbọ́ rẹ̀ bá ṣe kéde tó bá pé á rí wípé ní ìrántí ọlọ́run ọba ó tọ̀ ń pọ̀ náà ìrántí ìrántí ọlọ́run ọba tó wá pọ̀ á rí wípé ìdáàbòbò tọ̀ náà pọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni èrè ìjẹ́ ó wọn yóò pọ̀ lọ́dọ̀ ọlọ́run jàmáà àpá àti fẹ́mi ìrántí ọlọ́run òun náà ni yóò máa jẹ́ ìdáàbòbò fún ni níbi gbogbo tí wọ́n ti ń jẹ́ ìwà nípa ẹ̀rí ìwà mọ̀nàbìkì ìrántí ọlọ́run máa dáàbòbò yẹn bẹ̀ ni. ìyẹn ló bá tó yẹ pé tá a bá lọ léwò wọ́n lé àrísọ́ náà bá lè ọlá omi ló mọ̀nàbìkì ìgbà tí wọ́n parí náà kálọ̀ parí ẹ má jẹ owó tẹ ẹ ní ẹ má jẹ ọmọ tẹ ẹ bí ẹ má jẹ oko yín gbàgbé ìrántí òun ọlọ́run abẹ́rẹ́ ẹ wọ àwọn ẹlẹ́kọ̀ọ́ mẹ́rin ní mú jáde ni ẹ má jẹ owó yín ọmọ yín ẹ má oko yín gbàgbé òun ọlọ́run nínú kíláàsì mẹ́rin nínú kíláàsì mọ̀nàbíkè ńgbọ́ sọ̀rọ̀ àwọn mọ̀nàbíkè tán látara bẹ́ẹ̀ wájú ká mọ̀ yìí pé ajẹ́sí wípé nínú tí máa dáàbò bo ni wa òun náà mọ̀nàbìkì àyàbíkárí kótó nǹkan mọ́ra ọgbà sí ààrẹ níbi àmàdékẹ́ni owó níbi àmàdékẹ́ni ọlọ́run. bákan náà inú àmì tá a ti máa bí dá mọ̀nàbìkì mà náà òun náà ní kéèyàn jẹ́ ẹni tí ó kéré nínú àti ọlọ́run. ẹtí ìbá ti rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ó ní sẹ́ńdẹ́tì àti jẹ́ kanu mọ̀nàbìkì. torí pé kíni torí pé ìrántí ọlọ́run máa dé ìnàgbogbo wa ní báàgì máyà lọ́wọ́ ni. bákan náà èyàn wá ní kẹ́ńtì ọmọ aláǹtí ọlọ́run nípa àgbòrò àbí kí dẹ́kun dé bá ní èyàn ní kẹ́ńtì ọmọ aláǹtí ọlọ́run nípa wàhálà àbí kí ìdáná ọjà sọ̀rọ̀ nìkan ni èyàn wá ní kẹ́ńtì ọmọ aláǹtí ọlọ́run nípa gbogbo ẹ̀ bá dín gágá àbí kọ́nà àbáyọ wà fún yàn torí láti ọlọ́run gan ni ọ̀nà àbáyọ torí láti ọlọ́run jẹ́ sí kọ́nà kọ́ mọ́tà kàwá náà kó kàmẹ́ ǹjọ́ màjẹ́ òun àti ọlọ́run. wà á yọ ìdáná bẹ̀rẹ̀ àbátíká mẹ́sàbí ilẹ̀ muharidin alqabilin anzikirila innaka ala kulli shay qadir allahumma aisa al-islam wal muslimin wa damir shirka wal mushrikin allahumma abdarna abwaab rahmatik allahumma abdarna abwaab rahmatik allahumma ansurna wa la tansur علينا اللهم انصرنا ولا تنصر علينا فتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لأموات المسلمين في مشارق الأرض ومغاربها اللهم اغفر لنا جميعا اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب يا أرحم الراحمين يا عزيز يا جبار اللهم ابتلنا أبواب رحمتك اللهم ابتلنا أبواب رحمتك اللهم ابتلنا أبواب رحمتك اللهم انصرنا وأحقق مرارنا اللهم أصلي لنا طرقنا الذي آه، دخلت إلى هذا البلد اللهم انصر ملكنا بهذا البلد ملك أوزي اللهم انصره وأنصراه اللهم اهدي إلى الإيمان اللهم اهدي إلى الإيمان اللهم اهدي إلى الإيمان ووافقه هدايته مراده على تقدم هذا البلد ونحن ساكنين في هذا البلد برحمتك يا أرحم الراحمين اللهم اللهم قوي ذاكرة الطلاب المسلمين اللهم قوي ذاكرة الطلاب المسلمين خاصة ومنهج منبع السلوك ودار السنة وجميع مدارس الإسلامية في مشاعر الأذكار بها وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم رحمكم الله Thank you.